yẹn ó jẹ́ ká mọ̀ pé kò sí ẹni tí èṣù kò lè gbé àwòrán rẹ̀ wọ̀ nínú ummah àfi anabiwa muhammad sallallahu alayhi wa sallam. pẹ̀lú ti amadu bunu tẹ̀lé yàtọ̀ yìí ó túmọ̀ sí pé ó ṣeé ṣe láàyè wa tá a sì wà nípò àlàyé kí àwọn ọ̀sẹ̀ bọ́ kan kí wọ́n máa sọnù lọ lórúkọ wa ní etí èṣù àdìdànù tí ó kó wà láàrin bá wọn tó ajásí gbọ́rọ̀ ọ̀rùn gbà náà kí a wà láàyè tàbí ká ti di òkú kẹ́nìkan tó sọ pé òun rí òun rí wa kì í ṣe àwa lórí àwòrán wa èyí tí àlìjàlú kan gbé bọ̀ òun lórí nǹkan tí àwọn ọ̀ṣẹ́bọ ibi títí wọ́n ti ta nù gbogbo ẹ̀sìn ọ̀ṣẹ́bọ pátá ló dúró sórí kí wọ́n pe ẹ̀dá ọlọ́wọ́ nígbà tẹ̀sùn náà ti wá rí wọn bẹ́ẹ̀ kí wọ́n lè takú síbi òòṣà èṣù náà wá ń gbé àwòrán ẹ̀dọ́ náà tí wọ́n ń pè wọ́n yóò wá gbé náà wọn. wọ́n wà lérò pé ẹni tó ti kú olóńjẹ́ àwọn tí wọ́n sì mọ̀ pé àwọn àtẹ̀sù ni wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ onítọ̀hún ò mọ nǹkan kan nípa ti ń ṣẹlẹ̀ mọ́. ọ̀rọ̀ yìí wà nínú mọ̀jìmú fatawa ibùnú tẹ̀míyà bákan náà o volume nineteen page forty seven sí forty eight. sọ́mà ìnàbìnrin àádọ́m máa yàtẹ́sìrò bíi ilé muslim aláṣayàtì lẹ́yìn náà nínú àwọn nǹkan tó tóbi tí mùsùlùmí lè gbà fi wá ìrànlọ́wọ́ lórí àwọn èṣù náà àtàhásùnù bẹ̀rẹ̀ àdìkàr ó ní kí mùsùlùmí kó fi àdìkìrì ṣe ọgbà àṣọ kí mùsùlùmí kó fi ìrántí ọlọ́run kó fi ṣe ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà máa wí àdìkàrù rẹ̀ àwọn àdìkàrù kan bẹ tóní táì tí wọ́n fẹ́ ká ṣe ní pé láàárọ̀ àti nírọ̀lẹ́ àwọn àsìkò tá a bá rìn káàkiri ìlú àsìkò tá à ń wa mọ́tò tá à ń wa ọ̀kadà tá a wà ní ṣọ́ọ̀bù dákò máa wí àwọn àlìkáàrù yìí o èṣù ń bẹ́ ń gbòòrò digbí ni o kọ́ ọ má lọ pàdé bàbá rẹ kan tó ti kú kọ́ má lérò pé bàbá rẹ ń ló pàdé tó sì já sí pé èṣù ló pàdé o. iṣẹ́ ẹ̀sìn mọ̀ kí wọ́n máa rán èṣù náà síyàn. wọ́n á máa rán èṣù síyàn. ẹni tí wọ́n rán èṣù sí lásìkò tí ń kan òbésèrè lọ́wọ́ èṣù ti mú o. ẹni tí wọ́n kọ́ ẹni tí wọ́n rán ẹ̀sùn sí lásìkò tí ń jó arúnà lọ́wọ́ wọ́n rọwọ́ lè so kò sí la o ọlọ́run kí èṣù kó sì yàn la wọ́n rọwọ́ àtijáde ni wàhálà o wọn ì jáde lọ́fẹ̀ẹ́ o ọ̀fẹ́ ni wọ́n wọlé owó ni wọ́n gbà yóò jẹ mọ́wọ́ kó tó jáde o lọ wá lọ lọ dáàbò bo ara rẹ pẹ̀lú àbíká má jẹ́ kí la ilaha illallah wahda la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir má jẹ́ ọjà lẹ́nu rẹ nígbàkigbà lọ́pọ̀lọpọ̀ gbọ́dọ̀ bá ti rí pé à ìsìn kankan àbọ̀jẹ́ ìsìn kankan lọ́wọ́ ètò ìsinsìn kìí ṣe tó fẹ́nu ṣe ara máa jẹnu wújẹwújẹ. la hawla wala quwwata illa billah má jẹ́ ọjà lẹ́nu rẹ àtàwọn gbólóhùn àdìgáàrú mi tó gásí pé kò sígbà tí a kì í ṣe wọ́n. wàkìrọ́ ti aláti lè kúrí sí kíkà aláti lè kúrí sí náà kàmá bí hadithi àbí hùrẹ́rà sáàdì gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi àbú hùrẹ́rà kó síwájú yẹn máa kà ọba ti fẹ́ sùn o máa kà ọba ti fẹ́ sùn o kọ́nà kó sànù wa ni o mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ń ṣẹlẹ̀ láyé o ṣe rí bí èèyàn bá rárá ń mu gàrí tí ń jẹ èlùbọ́ tí ń jẹ búrẹ́dì tí ń jẹ wà tí ń mu pure water tí ò yíwọ́ kọ́ máa dúpẹ́ fọ́lọ́ ni o èṣù a máa jẹ́ ó yíwọ́ o èṣù a máa jó yíwọ́ o ẹlòmíì ilẹ̀kùn ṣọ́ọ̀bù ló ṣí ní nǹkan yọ jáde sí o ó ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ báyìí nígbà ọ̀gá sí pé ẹjọ́ òun ògbésè rí nǹkan nǹkan tó kọ́ tó fi ṣílẹ̀kùn ó ti ó ti wá kọrin gbàgbé sàlámù àlékún ó ti ó ti kọrin gbàgbé ẹ̀ nígbà tó ti fẹ́ fi ṣọ́ọ̀bù lẹ̀ lánàá kò ká kò sí ẹjọ́ ẹjọ́ wù náà lóró kódà wọ́n ta lúdò nu ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n nígbà tí ọ̀sọ̀jà kó ló fẹ́ pàròyìn rẹ kò sì mọ̀ pé nítorí àìsọ̀jà lọ ń bẹ́ ń ta kò sọ̀jà o sì ní pírọ́blẹ́mù o sì o tó mọ pẹ́ẹ́lú nígbà tí pírọ́blẹ́mù bá kún àìsọ̀jà ọmọ tó wọn. aláwọ̀ máa fi ìṣọ́ rẹ̀ sọ ẹnìkọ̀ọ̀kan wa ilé ayé ilé ogun ni tí àìsàn ti bá ń ṣe èèyàn tó bá ṣe diagonise lọ sí bútù àìsàn rẹ̀ sẹ́pẹ́rẹ́ tó bá ti di pé wọ́n ní àwọn òmùgùtù ti ń ṣe ọ́ tó o sì gbádùn tí wọ́n ní àwọn ò rí nǹkan kan gbogbo àyẹ̀wò tó ṣe pátá gbogbo ẹ̀ ló dá yìí. wọ́n lọ sí ìgbàdo yìí wàhálà wàhálà ti dé nu o àlìjẹ̀nu ti lọ́wọ́ sí kinní yẹn nìyẹn o àlìjẹ̀nu ó ti lọ́wọ́ sínú o ewé àtẹ̀gbò nìkan ọ̀ràn mọ́ o abẹ́rẹ́ nìkan ọ̀ràn mọ́ o ọ̀rọ̀ ti ka àwọn olùkíyà o aláwọ̀ sànù wa o ṣe rí ah, tí ìbá ga sí pé ìṣọ́ ọlọ́run pọ̀ lórí wa ọ̀pọ̀lọpọ̀ wọn làbá ti fara pa nìdẹ̀rù ètò dájú nù èyí tó dájú nù ọ̀pọ̀lọpọ̀ wa làbá ti fara kó nǹkan kò ní ìdí sọ̀rọ̀ ọ̀rọ̀ àlìjẹ̀dù ò ní ìdí kí wọ́n ṣe ṣàṣìyàn òun fún ara rẹ̀ ní àtọ̀ nínú àwọn tó a wá rí pé wọ́n wíìkì jù láyé ó ń làwọn obìnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni wọ́n ẹjọ́ náà wọ́n ń rò. ọ̀pọ̀lọpọ̀ obì ẹ̀wọ́n náà kú mẹ́tọ́ onílé ẹ̀wọ́n náà mẹ́tọ́ onílé pé ẹjọ́ wúrowúro ní oró sùn. tọ́ba tuntun jí náà kọ́ tó jí sínú ẹjọ́ ẹjọ́ náà wọ́n tún rò lọ́wọ́ o tí wọn ò ní rò o àwọn náà sì ní ká máa ṣe é kú o abẹ́ẹ̀ mọ̀ ni àdánwò tí ń bẹ láyé tá a bá pín ìpín tóbi pọ̀ tó dọ́pin lọ èyí tó sì lágbára jù ní òpin tó bèrè òde tó rọ̀ máa oyún ètò pọ̀ jù nínú àdáwò tí ń kan obìnrin òun ni èyí tó rọ̀ mọ́ oyún níní. àlìjànú ó lè kọjọ́ obìnrin gbà mí tí ò ní jẹ́ olóyún àlìjànú ó lè wòran kó fi lóyún àmọ́ kó oyún yẹn kó fa wàhálà torí pé àlìjànú lè jẹ́ kọ́ ọmọ jókòó ó lè jẹ́ kọ́ ọmọ ó dàgbù. tó àwa súnmọ́ náà jẹ́ kìkì àròyé àlùjàdó máa inú rẹ̀ máa lò máa lò sùn máa rẹ̀ sóní. ìwọ ìyàwó rẹ̀ lè pé kó tiẹ̀ ká àwọn àbíkárò kan fún ọ. ẹ̀dọ́ ni yóò rò tí jẹun náà tábà bẹ́ẹ̀ jẹun tẹ́lẹ̀ sí sí ọlọ́run pé. àwọn àlìjẹ̀nu méjì kan wọ́n gbéra kóòlù àgbo wọn tó láwọn fẹ́ wá bẹ àwọn èèyàn wò ẹnìkan lọ sí ilé ẹtí máa ń ṣe àbíká ní gbogbo ìgbà ẹnìkejì lọ sí ilé ẹtí kì í ṣe àbíká ní gbogbo ìgbà lẹ́yìn ọdún ọ̀dọ́ mùsùlùmí tí máa ń ṣe àbíká ti wù sí àmì lẹ́yìn tí ọjà ọ̀dọ́ mùsùlùmí tí ìrántí ọlọ́run kò ń sanra sí rọ̀bọ̀tọ̀ ètò wa sanra sí wa ní a tiẹ̀ tí a ta tọ́ báyìí láàrin ọdún kan ọ̀rọ̀ jẹjẹ ni ó ní bẹ́ẹ̀ ni ó àdánwò gbáà ló kàn ọ̀dọ́ mùsùlùmí tó ń lọ àgbákò lágbáà ni tó ń bá mọ̀ pé ìyàbá ni òun lọ́dọ̀ rẹ̀ kí ló ń ṣe tó fi á ó ní gbogbo àdámọ̀rí ayé rẹ̀ báyìí ní máa ní máa dákọ̀ ọlọ́run sí tí ẹ bá sì ti ń dákọ̀ ọlọ́run sí nǹkan èṣù ah, kejì ní you are you are very unfortunate ọ̀rọ̀ rẹ̀ tó ń lọ aláròye ni ẹlẹ́jọ́ wẹ́wẹ́ obìnrin ni ẹjọ́ ni ó máa rò. ọ̀rọ̀ orogún ẹ̀ ni ó máa sọ tóun fi tóun fi tóun fi lọ́mọ lára tiẹ̀ oúnjẹ tó bá fẹ́ jẹ bẹ́ẹ̀ àwọn jọ jẹ ni omi tó bá fẹ́ mu àwọn jọ mu ni kọ́dà àbọ̀pọ̀ ẹ̀ sòtì àwọn jọ sòtì mu gbogbo tí ń ṣe pátá làwọn jọ ń ṣe tòun bá yé tòun àpẹẹrẹ nu bá dìjẹ̀ ló ń ṣe mọ́ ọ̀pẹ́rẹ́tì lára ọmọ nìyàn. kọ́ńkálukú mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ṣe rí ọ̀dà kíyàn mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ju kí wọ́n sọ pé ẹ bá ní mójútó lọ. tọ́lọ́ bá sì fún ọ lókun tó lé mójútó ọ̀rọ̀ ara rẹ̀ tọ́ ọmọ kan tó bá kírun tán àdìkárù ń bẹ tó ṣe tọ́ ọ ń ṣe dá ọtí ládìkárù tiẹ̀ ọbẹ̀ wọ tọ́ílẹ̀tì ọtí ládìkárù tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè ń ṣe yẹn ọ̀dà ara rẹ nù tọ́ba ti di pé wọ́n ń dọ́jọ́ kó pé ọ̀ya yà sí ọ ti yíwọ́ o a sì máa lágbára wò là ń ka yìí là ń sọ fún wọn yìí o dá wọn bó dá wa náà o àmọ́ náà ń fi pàṣán fún wa ni ní ò lè se fún wọn làwọn ń fún wa láì àwọn ò lágbára kájẹmọ́yà àlágbára ká lọ sáàrin wọn bí èèyàn bá wọn àti gbọ́ngbọ́n sáàrin àwọn tí wọn èsì tọ́ ìlòkù wọn nà ń tàn jẹ́ ọ̀sàrẹ́gà títì. ẹ̀jẹ̀ amókútọ́rọ̀ ara wa o ọlọ́run ní jẹ́ ká rí dáàlì dẹ̀nu o agbára wa ò ká wọn o agbára wo sì ká wọn àwo ò rí wọn èèyàn méjì fẹ́ jà sọ̀gbọ́ èèyàn méjì kò fẹ́ jà ìwọ ò rẹ́ tó fẹ́ bá jà ẹni tó fẹ́ bá jà sí ìyọ ta ni ó lura wọn náà méjèèjì. ṣe làbá ní ọ̀dà jẹ́ ẹni tó ṣìnà lọ síbi àpótí oyin ẹ wò yàtí ọ̀jẹ̀. àwọn ò lè rí wa àwọn ń rí wa ló fi já sí pé àwọn onífíìmù gbogbo àwọn kìnìún ni wọ́n máa ń fi ṣe fíìmù wọ́n lè rán ìgbàlù sẹ́yìn kan ní ìsìn tí ó máa lù tí ó máa ṣe yé yé yé ah, kí ni wọ́ọ̀ àwọn èèyàn onírí ti ń lù bẹ́ẹ̀ nìkan sì ń lù nǹkan lù ó àti ìkọ̀bá máa lù kò ní máa ṣe yé yé yé a máa ṣe ìgbé ìgbé ìgbé tí yẹn máa ń ké lọ́fẹ̀ẹ́ ni kì í ṣe ìgbé ìrọ̀rùn yé tí èkó sì máa lọ́tọ̀ tí ó sì ní rí so ẹni tó wá dá sí pé tá a bá ń bá ìyàwó ò ní rí òun ni yóò rí wa àbíkáyà sádọ́ ọlọ́run. sáàní ní ti abala kejì mẹ̀nàṣọ́án nínú ìbéèrè ta ti ń bá bọ̀ wá hùwà òun ni pé aliwu náà ka súratun sahiha lil jinn ǹjẹ́ àwòrán kan wà ǹjẹ́ àwòrán kan wà gbòógì fún àwọn àlùjànnú táwọn èèyàn lè mú wá fún wa ìdáhùn rẹ̀ nìyí o ìdáhùn ìbéèrè yẹn nìyí. fáyínà án فإن مسألة تصوير الجن صورة فوتوغرافية ṣe rí ọ̀rọ̀ yíya àwòrán àlìdànù pẹ̀lú àwòrán photograph minali umur ọmọ wà nínú àwọn ọ̀rọ̀ kan alẹ́ ti ṣúgi fàbíhà kẹfẹ́ ruminanas eléyìí tí wọ́n fi kó ẹ̀tàn sínú ọkàn àwọn èèyàn pé kí wọ́n nífẹ̀ẹ́ irọ́ wàntàṣàràtì fìbáàdì mọ̀wáàkì àlè íńtánẹ́ẹ̀tì tó ti wá mọ́ká sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n mọ̀ sọ pé àwòrán àlùjànnú kan rèé o àwòrán àlùjànnú kan nìyí o wàlá yomkin àlìjásímù bìsí á máa fi hádìí mọ̀wáàkì kọ̀rọ̀rùn láti sọ ní pàtó wípé àwọn àwòrán tí wọ́n fi hàn wáyé tó jẹ́ àwòrán photograph fún àlìjẹ̀nù a lè sọ pé àwòrán òdodo ni wọ́n. kọ́sọ̀tàn fi áàdì ilé a fi áàdì ilé àwìnà àlẹ́tí tuftanu náà sùfíyà bí àdìwá ìdẹ̀kídà àtẹ̀sùwòrìyàt ní pàtàkì jùlọ nírú àsìkò tá a wà tí wọ́n ń tí wọ́n ń kó dààmú báwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi ète photograph pẹ̀lú oríṣiríṣi ète àwòrán ọ̀gbẹ́ nínú tẹlifíṣàn àwọn òyìnbó wọn ṣe cartoon tàbí bẹ́ẹ̀ máa wo cartoon ẹ máa wò pé irú yẹn wo lélẹ́yìí irú àdàmọ̀dì yẹn wo lélẹ́yìí sọ́ọ́ pé yẹn náà sọ́ọ́ pé àwọn yẹn náà lálùjẹ̀ nù ni so definitely àwọn ò lè sọ ńgbà tí sọ pé àlè fojú rí àlìdẹ̀nu ní àwòrán àlìdẹ̀nu àmọ́ táwọn kan wọ̀nyí ya àwọn àwòrán kan wá tí ń pè lálìdẹ̀nu fún wa àwọn ò lè sọ pé òdodo ni ṣẹ̀dẹ̀ ilé tẹ́lẹ̀ rí ẹ̀gbẹ́ rẹ̀ wájá rí ẹ̀ rí àwọn àwòrán kan tó yà sára lé tí yóò ní orí èèyàn lókè tí yóò ní àwòrán ẹranko nísàlẹ̀ sọfẹ́ kágbà kájẹ lórí omi púpọ̀ lọ sọ pé a lè fojú rí wọn a lè fojú rí wọn ní àwòrán wọn àgàsí pé àwòrán ẹ̀ tí wọ́n yà àwòrán àdàmọ̀dì ni àwòrán àwọn táǹgà ló kó sí lára. tábìlì bá kó sí ẹlòmíì lára abala kan lè jábala èèyàn tábàlà kan jábala ẹranko tàbí kí gbogbo ẹ̀ ó di kíni ẹranko. ثم إن اللباس في مثل هذه الأمور ليس ذا فائدة أو جدوى في الدين أو الدنيا lẹ́yìn náà ni pé ìmọ̀ tọpinpin wọ àwọn àwòrán awú tá à ń íńtánẹ́ẹ̀tì wọ̀nyí ó wà nínú àwọn ọ̀rọ̀ kan tí ò láǹfààní kan tí ó ṣe wa nínú ẹ̀sìn wa àti nínú ayé wa wàlẹ̀ àwùlà bìlì ìsán ètò lóore jùlọ fọmọnìyàn à ń yẹsítẹ̀gìlà bìmá yà ó dùn àlẹ́ ìbìlì fáìdá àdìníyà áwìdùnìyàwìyà èyí tó lóore jùlọ fọmọnìyàn ni pé kó bí sí pẹ̀lú tó máa mú àǹfààní wá bá a nínú àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ àti nínú àlámọ̀rí ilé ayé rẹ̀ mí kìrọ́ àti níbi kọ́ máa ka nǹkan kọ́ máa ka alukur'an wà tẹ́fàm kó sì máa gbọ́yé lè máa fi alukur'an kọ́ máa ka ayà alukur'ani kó sì máa gbọ́yé wà sọ̀hí sunna kó sì máa ka àwọn hadith tó ní àlàáfíà wà má lè jígbọ̀ lọ́lẹ́ ìsáni fi àkídá tì wá ìbádá tì í bísí pẹ̀lú nǹkan tó panadà fún ọ nínú àkìdá rẹ àti nínú ìjọsìn rẹ wọ́n ní àkàlà wọ́n ní àdá àti nínú wà àti nínú àwọn ẹ̀kọ́ alẹ́ tí yẹn bàgì ayélujáta alábìyá lè muslim òwà bẹ́ẹ̀ rà dáníkà nínú àwọn ìgbà àtàwọn ẹ̀kọ́ eléyìí tí ó yẹ kí mùsùlùmí fi ṣe ọ̀ṣọ́ ẹ̀yìn mẹ́rin lọ́mọ dájú pé bí anna nashra suwari dawati arwa yàtọ̀ sí bí ọ̀rọ̀ pé àwọn àwòrán tí wọ́n ń gbé wá lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń pè lálejò ló fún wa yìí yàtọ̀ sí wípé àwọn ò ní gbà bẹ́ẹ̀ torí pọ́n náà ti pe wípé àwùlẹ̀ lè fojú rí wọn ok yàtọ̀ sí yẹn ó yẹ kó o pé ìtànkálẹ̀ àwòrán kan ẹlẹ́ muharram sharia ní ti tòfin ẹ̀sìn wa èèwọ̀ ni